Let us pray. a Our Father, we thank you for another privilege of coming together to study your word. Bàbá wa dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní mìíràn yìí ní pípéjọpọ̀ láti wá kọ́ ọ̀rọ̀ yín. We thank you because of this gift of the word you have given us and your spirit always available abiding to teach us your very mind. A dúpẹ́ lọ́wọ́ yín fún ẹ̀bùn ọ̀rọ̀ yín tí ẹ ta wá lọ́rẹ yìí tó sì jẹ́ pé nígbà gbogbo tí a bá fẹ́ kọ ẹ̀mí yín bẹ láti ràn wá lọ́wọ́. We are praying, O Lord, that these good things you have given us will never be taken away from us in Jesus' name. À ń gbàdúrà Olúwa wípé ohun rere tí ẹ fi jíǹkì wa yìí a ò ní gbà kúrò lọ́wọ́ wa ní orúkọ Jésù. And we pray that tonight you will break the bread of life to everyone and you make us strong as we take this bread of life in Jesus' name. A sì ń gbàdúrà pé lálẹ́ yìí ẹ ó pín àkàrà ìyè pẹ̀lú wa, ẹ ó sì sọ gbogbo wa di alágbára ní mímú àkàrà ìyè náà ní orúkọ Jésù. We pray, Lord, that this word will act like water cleansing and purifying us and will be clean in your sight in Jesus name. Bákan náà là ń gbàdúrà pé ọ̀rọ̀ yìí ẹ ó lò gẹ́gẹ́ bí omi láti wẹ ọkàn olúkúlùkù wa mọ́ tí a fi mọ́ funfun báláwo níwájú yín ní orúkọ Jésù. We pray that it will shine forth as light in our pathways so that as we find ourselves in the crossroads of life, we will know the right way to take in Jesus' name. Bákan náà ni yóò tàn sí bí ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa nígbàkígbà tí a bá bá bára wa ní ìkóríta ayé a ó lè mọ ibi tí a ó yà sí ní orúkọ Jésù. strengthen us and keep us faithful and loyal till the final day. ẹ fún wa lókun kí ẹ sì jẹ́ kí a jẹ́ olóòótọ́ títí di òpin eré ìje wa. in Jesus' name we pray. ní orúkọ Jésù ni a gbàdúrà. Our study today is in Hebrews chapter 12, reading from verses 1 through to 4. Ibi ìkẹ́kọ̀ọ́ wa ti àṣálẹ̀ ni Ebéèrú orí kejìlá láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹrin. Please open your Bible as we read together. Jọ̀wọ́ sí Bíbélì rẹ bí a ṣe jùmọ̀ Wherefore seeing we also are compassed about with so great a cloud of witnesses, let us lay aside every weight and the sin which does so easily beset us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 despising the shame, and he sat down at the right hand of the throne of God. Kí a máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa, ẹni nítorí ayọ̀ tí a gbé ka iwájú rẹ̀ tí ó farada àgbélébùú láìka ìjìyà sí tí ó sì jókòó lé ọwọ́ ọ̀tún ìtẹ́ Ọlọ́run. For consider him that endured such contradiction of sinners against himself lest ye be wearied and faint in your mind. sáàrò ti ẹni tí ó farada irú ìsọ̀rọ̀ òdì sí yìí láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́sẹ̀ sí ara wọn kí ẹ má bàa rẹ̀wẹ̀sì ní ọkàn yín kí àárẹ̀ sì mú yín. ye have not yet resisted unto blood striving against sin. ẹ̀yin kò tí ì kọ ojú ìjà sí ẹ̀ṣẹ̀ títí dé ẹ̀jẹ̀ ní ìjàkadì yín. as we come to the beginning of chapter twelve already you have the studies in chapter eleven behind us. gẹ́gẹ́ bí a ti kọjá sínú ẹ̀kọ́ tó wà ní orí kejìlá a ti ní àwọn ẹ̀kọ́ tí a kà nínú orí kọkànlá. you will see that the beginning of chapter twelve is looking back and linking up us back to chapter eleven. Bí o ṣe ń wo orí kejìlá yìí, wàá rí i pé ṣe ló bojú wẹ̀yìn tí ó so wá pọ̀ pẹ̀lú orí kọkànlá. In the one beginning the chapter wherefore makes us to look back, it says because of all these things that we have studied, wherefore all these things are now leading us to another thing. Ẹ ọ̀rọ̀ tí ó bẹ̀rẹ̀ orí yìí tí ó sọ pé nítorí náà ìyẹn ni pé nítorí gbogbo àwọn ẹ̀kọ́ tí a kọ́ ní orí kọkànlá eléyìí ló wá ń tì wá wọnú àwọn ohun ọ̀tun tí a fẹ́ kọ́ nísinsìnyí báyìí. he's telling us not to forget the examples and the, uh, the, the lessons of faith we have learned through the lives of the people that have run the race before us. ó ní kí a má ṣe gbàgbé àwọn àpẹẹrẹ àti àwọn ẹ̀kọ́ tí a ti kọ́ nípa àwọn tí ó ti sá eré ìje yìí síwájú wa. and we should be reading over again chapter eleven and studying it over and over so that the faith life of the men and the women mentioned in that chapter will revitalize our own faith and increase our own faith in the Lord. Ó sì ń gbà wá ní pé a ń láti máa ṣe àkàtúnkà kí a sì máa kó ẹ̀kọ́ àkọ́jinlẹ̀ nípa ìgbé ayé ìgbàgbọ́ àwọn ọkùnrin àti àwọn obìnrin tí a mẹ́nubà nínú orí náà láti lè fún ìgbàgbọ́ wa lókun sí nínú Olúwa. You will see that in the verses we have read is given. an encouragement. Wà á rí i pé nínú àwọn ẹsẹ̀ tí a ti kà yìí, ó fún wa ní ọ̀rọ̀ ìmúlọ́kànlé. He gives that encouragement in the form of uh, imperative and commandment. Ní ọ̀nà tí ó ń gbà fún wa ní ọ̀nà ní ọ̀rọ̀ ìyànjú yìí, ó ń sọ gẹ́gẹ́ bí ìgbà tó ń pa á láṣẹ fún wa. And he brings this commandment to everyone young and old in the family of God. Gbogbo àwọn tó wà nínú ẹbí Ọlọ́run, ọmọdé àti àgbà ni ó sì ń fún ní ọ̀rọ̀ ìmúlọ́kànlé. He brings that encouragement and exhortation to the preachers and the people that are listening to the word word of God. Ó mú ọ̀rọ̀ ìyànjú rẹ̀ tàbí ọ̀rọ̀ ìmúlọ́kànlé rẹ̀ yìí wá fún gbogbo àwọn tó wà nínú ẹbí Ọlọ́run bóyá oníwàásù tàbí àwọn tó ń tẹ́tí sí wọn. You will see in the middle of verse one it says let us and then he gives the instruction. wà á rí i pé láàrin ẹsẹ̀ ìkíní yẹn ó ní ẹ jẹ́ kí ìyẹn ni pé ó wá fún pe laarin ese ikini yen o ni ki ni pe o wa fun re he includes himself because he himself was still running the race. ó rẹ̀ àwọn torí pé wà lẹ́nu and then he says let us once again in verse twelve sorry in verse one chapter twelve let us run with patience the race that is set before us. lẹ́yìn ní orí ìkíní kan ó tún wá ní kí a tún sá eré èje tí a gbé ka iwájú wa. Let us lay aside, there uh, is something to lay aside, and then let us run, there is a race to run. Ó ní ẹ kí a fi nǹkan kan sẹ́gbẹ́ kan, àwọn nǹkan kan wà tí a ń láti pa tì sẹ́gbẹ́ kan kí a tó wá máa sá eré ìje náà. And then in verse two he is telling us about where we look and who we look unto. Ní ẹsẹ̀ ìkejì ló wá ń sọ ibi tá ó tẹ́jú mọ́ àtẹ̀ntá ọmọ wò níbẹ̀. Actually there are three aspects of looking. It tells us from verses one to four. Àwọn ìhà mẹ́ta wíwò ló sọ fún wa láti ẹsẹ̀ ìkejì. kìíní sí ẹsẹ̀ number one there is a looking back. àkọ́kọ́ ni pé kí a bojú wẹ̀yìn. it's not looking back like Lord's wife it's looking back at the cloud of witnesses we have been given in chapter eleven. ṣe rí ìbojú wẹ̀yìn ti aya lọ́ọ̀tì ṣùgbọ́n kí a bojú wẹ̀yìn kí a wo àwọn àwọn ẹlẹ́rìí wọn tí a ní orí it says we are not the only people running the race some people have run before us and I've given you so many of those examples in chapter eleven look back at them and be encouraged. encouraged by what they have done, wherefore seeing we also are compassed about with so great a cloud of witnesses. As we look back at them and we see their exploits of faith, let us lay aside every hindrance and let us run on. a fún wa ní àpẹẹrẹ àwọn ènìyàn bíi tiwa tí wọ́n ti sá eré ìje yìí ṣáájú wa ó sì ti sọ nípa oríṣiríṣi àwọn èèyàn wọ̀nyí ó wá ní ní báyìí ẹ jẹ́ kí a wo àpẹẹrẹ wọn ká wo ìpèníjà wọn nígbà tí a bá ti wá rí wọn àwọn ẹlẹ́rìí tí ó kún tó báyìí kí a wá pa ohun ìdíwọ́ ti sàgbá kan kí a lè sá eré ìje tiwa náà. So then number one there is a looking back at the great cloud of witnesses number two there is looking up to Jesus. Àkọ́kọ́ nínú rẹ̀ nísìn ni pé kí á bojú wẹ̀yìn wo àwọn ẹlẹ́rìí tí ó kún tó bá wọn yìí. Èkejì wa ni pé kí á wá gbójú sókè kí á wo Jésù. He is seated at the right hand of God. He is seated on the throne of God. He is up in heaven. Look up. Ó ti jókòó ní ọwọ́ ọ̀tún ìtẹ́ Ọlọ́run lókè ọ̀run. Lókè téńté lọ́run ló wà. Ẹ wá gbójú sókè kí ẹ máa wò ó. As you look back and as you look up, then you look forward. Gẹ́gẹ́ bí o ti wá ń bojú wẹ̀yìn tó ń wòkè báyìí, wà á tún wá tẹjú mọ́ wá síwájú. Because he himself, Jesus Christ, he was looking forward to the joy, to the crown, to the reward that was set before him. Nítorí ẹni tí a wò tí a ní kí a wò ti ṣe Jésù fúnra rẹ̀, òun fúnra rẹ̀, ó ń tẹjú mọ́ ayọ̀ adé tí a iwájú rẹ̀. And in the same way, you should be looking forward to the reward, to the joy, to the crown that is set before you as you are running the race. Bákan náà ló wá yẹ kí ìwọ náà ó tẹjú mọ́ iwájú láti wo ayọ̀, adé àti èrè tí a iwájú rẹ̀. The apostle uses the uh, expression running the race for the Christian life a number of times. Ọ̀pọ̀ ìgbà ni àpòstélì yìí lo gbólóhùn rí sísá eré ìje fún ìgbé ayé Kristẹni. And then he is using that same illustration here. It's an example we're all familiar with. There are people that run races in the world. And if we're going to win, we must start. And we start at the new birth. When you are born again and you enter into the race, then you will, you with determination will go on that you are going to win nípa ti àtúnbí nígbàtí a bá bẹ̀rẹ̀ pẹ̀lú àtúnbí yìí a ó ní ìpinnu ọkàn pé a ó borí. and then whatever you may find along the way. ohunkóhun tó lè ṣalábàápàdé lójú ọ̀nà náà. you always remember the Lord Jesus Christ. ìgbà gbogbo wàá máa rántí Jésù Olúwa. that he has gone through much more than you can go through. pé òun ti la tó pọ̀ ju tí yóò jẹ́ ìrírí rẹ kọjá. and so hold on to him as your perfect example. gẹ́gẹ́ bí o ṣe ń dì í mú gẹ́gẹ́ bí àpẹẹrẹ rẹ tí ó pé. then you will not fail and you cannot fail you will not fall in Jesus' name. Nígbà náà o lè kùnà bẹ́ẹ̀ ló sì ní ṣubú lórúkọ Jésù. Three parts we're going to look at in the study. Ipa mẹ́ta la ó yiri wò nínú ẹ̀kọ́ yìí. Number one, encumbrances to run in the race. Àkọ́kọ́ ni àwọn ìdíwọ́ nínú sísá eré ìje náà. Number two, example of Christ our redeemer. Èkejì ni àpẹẹrẹ Kristi olùràpadà wa. And number three, exhortation to the redeemed. Ìkẹta ni ọ̀rọ̀ ìyànjú fún àwọn ẹni ìràpadà. Number one, we're looking at encumbrances to run in the race. Àkọ́kọ́ a fẹ́ wo àwọn ìdíwọ́ nínú sísá eré ìje náà. And now you see, it tells us in verse one. Ẹ wò ó sọ fún wa ní ẹsẹ̀ ìkíní. It says, wherefore. Seen, we also are compassed about with so great a cloud of witnesses bí a ti fi àwọn sánmà tí ó kún tó báyìí fún àwọn ẹlẹ́rìí yí wa ká. He's talking about the examples he has given us in chapter eleven. Ó sọ nípa àwọn àpẹẹrẹ tí ó fi fún wa nínú orí kọkànlá. You see the Hebrew Hebrew Christians they were undergoing some difficulties. Àwọn Ebéèrù tó gbàgbọ́ yìí wọ́n ń la àwọn wàhálà kan kọjá. Eh, there were ridicules, there were persecutions, there were trials, there were afflictions coming their way and it had the tendency of discouraging them. Àwọn ìsọ̀rọ̀ àléébù sí ní ìfẹnutẹ́ńbẹ́lú ẹni ìpọ́njú àti oríṣiríṣi nǹkan ni wọ́n ń là kọjá àwọn nǹkan yìí sì ti tó láti bomi paná ìgbàgbọ́ So he said, don't you remember the examples we have learnt from? Ó wá ní sẹ́ àwọn àpẹẹrẹ tí a ti kọ́ nípa wọn ni. The example of Abel. Àpẹẹrẹ ti Abeli. He believed in the Lord but he was hated by Cain his brother. Ó gba Olúwa gbọ́ ṣùgbọ́n Káínì ẹ̀gbọ́n rẹ̀ kórìíra rẹ̀. And the example of Enoch. Àpẹẹrẹ ti Enoku. He walked with the Lord but then the majority of people around him were unbelievers. Òun bá ọlọ́run rìn ṣùgbọ́n gbogbo mùtúmùwà tó wà láyìíká rẹ̀ aláìgbàgbọ́ ni wọ́n. and the example of Noah. àpẹẹrẹ ti Noah ńkọ́. he believed in the Lord and he obeyed the Lord and yet you know that the majority of people were opposed unto him. ó gba olúwa gbọ́ ó gbọ́ràn sí olúwa lẹ́nu ṣùgbọ́n gbogbo àwọn tó yí i ká ni wọ́n ń takò. and the example of the faith of Abraham. àpẹẹrẹ ìgbàgbọ́ ti Abrahamu. he believed in the Lord but not without difficulties and problems. ó gba olúwa gbọ́ nítòótọ́ ṣùgbọ́n eléyìí ní wàhálà nínú. and yet he hoped against hope. He kept on believing the Lord even with all those problems surrounding him. Nígbà tí kò tilẹ̀ sí ìrètí, ó gbàgbọ́ nínú Ọlọ́run, ó tẹ̀síwájú láti máa gba Olúwa gbọ́ pẹ̀lú gbogbo wàhálà tó yí i ká. The example of Sarah that kept on believing the Lord even though it appeared that uh, the blessing was going to pass her. Àpẹẹrẹ ti Sarah nǹkan ẹni tí ó gba Olúwa gbọ́ bí ó tilẹ̀ jẹ́ wípé ìgbàgbọ́ rẹ̀ ó nínú ìgbàgbọ́ yìí tó ń retí ó dàbí pé yóò fòoru. The face of Isaac, the face of Jacob, the face of Joseph. Ìgbàgbọ́ ti Isaki ti Jacob àti Joseph. And the faith of Moses. Àti ìgbàgbọ́ ti Mose. And then as he gave all these examples. Gẹ́gẹ́ bí ó ti mẹ́nu àwọn àpẹẹrẹ wọ̀nyí. He said wherefore now that we are compassed about with so great a cloud of witnesses. Ó wá ní ní báyìí o tí ó wá jẹ́ pé àwọn ẹlẹ́rìí tí ó dàbí àwọn sánmọ̀ tí wọ́n wáyé wa ká wọ̀nyí. They ran the race, you are running the race now, the same God who helped them and the same faith they have, you can have and that same God can help you. Ó ní wọ́n ti sá eré eré èje ìwọ náà sì ń sá eré orí ọ̀fẹ́ tó ràn wọ́n lọ́wọ́ àti ìgbàgbọ́ tó pa wọ́n mọ́ olúwa lè fi fún ìwọ náà. but he said there is something that hinders people. ṣùgbọ́n ó wá sọ pé nǹkan kan wà tí máa ń dí àwọn èèyàn lọ́wọ́. that will not allow them to run so well. tí kì í fààyè gbà wọ́n láti sáré dáradára. he said if you will look around you to the people that are running in any race. ó ní tí o bá wòye ká nínú àwọn tó ń sá eré ìje. like those who are in athletics in the world. bí àwọn tó ń súré ìje nínú ayé. they will not have a great load on their back and then be competing with other people and running with other people. wọn kì í di ẹrù ńlá sẹ́yìn wọn kí wọ́n wá máa bá àwọn tí ò rẹrù sáré je. They will not wear a kind of garment that will be flowing and disturbing them and then say they are running in a race. Àwọn èèyàn wọ̀nyí wọn kì í wọṣọ agbádá kí wọ́n láwọn wá fẹ́ máa bá àwọn èèyàn sáré je. They will not overeat and then be so fat that they cannot carry themselves and say they are running in a race. Wọn kì í jẹ àjẹkì kí wọ́n má wà kí wọ́n sanra kí wọ́n má lè sáré pẹ̀lú àwọn tí wọ́n fẹ́ bá sáré. They will not wear such a heavy shoe, heavy boot and and with pebbles inside the boot so that their feet will be getting uncomfortable and say they are running in a race. àwọn tó ń sáré èje wọn kì í wọ bàtà kòtòbí tó tó máa tóbi tí kò ní fi àyè gbẹ́sẹ̀ wọn láti fúyẹ́ láti sáré èje. everything will be controlled in their lives so that they can run well. gbogbo nǹkan nínú ayé wọn ni wọ́n ṣe níwọ̀ntúnwọ̀nsì kí wọ́n kí lè sáré dáradára. and he was telling them as it is in the physical as it is in the natural so it is in the spiritual. ó wá ń sọ fún wọn gbangba pé bí ó ti rí nípa tẹ̀dá ènìyàn tí a ń rí lójú gbangba bẹ́ẹ̀ lórí nípa tẹ̀mí. That if we are going to run in this race and we are going to win, we must lay aside every way. ó wá sọ wípé tí a bá fẹ́ sáré ìje náà tí a ó sì borí à ń láti pa ohun ìdíwọ́ tì. that's one encumbrance that is one hindrance that we're going to lay aside so we can run the race that is set before us. àwọn nǹkan ìdíwọ́ wọ̀nyí àwọn nǹkan yìí ni à ń láti pàtì sí ẹ̀gbẹ́ kan kí a bàa lè sá eré ìje tí a gbé ka iwájú wa. and he says there is a second thing we need to lay aside. ó ní ohun mìíràn tún wà tí à ń láti gbé sẹ́gbẹ́ kan. he said this one is personal ó ní eléyìí ó tara rẹ gan this one is very private. eléyìí ó jẹ́ ohun kọ̀kọ̀ fún ọ. this one is peculiar to every individual. eléyìí tó dàbí ẹni pé ẹ̀dá ẹ̀dá kọ̀ọ̀kan ló nínú ayé rẹ̀. this one is not a common thing to everybody everyone has this private personal peculiar thing he must lay aside. eléyìí kì í ṣe ń tó kan gbogbo mùtúmùwà ṣùgbọ́n olúkúlùkù ènìyàn ní ìdánú ara rẹ̀ lóun nìkan ló ń láti pa tì sẹ́gbẹ́ he said it is a sin which does so easily beset us. olóhùn náà ni ẹ̀ṣẹ̀ tí ó rọrùn láti dì mọ́ and each one will examine his own life each one will look at his own weakness each one will know himself very well and say that this is my private personal, peculiar problem that I'm always having tendency and temptation to that can hinder me in running the race. tí ó mọ̀ ní ìdánú ara rẹ̀ yìí pé eléyìí ni ìkáàárẹ̀ mi níbi tí èsì ti máa ń fẹ̀yìn mi jálẹ̀ ní eléyìí ni ẹ̀ṣẹ̀ tí ó máa ń dí mi lọ́wọ́ tí kìí jẹ́ kí n sá eré ìje. and he says when you have seen number one the weight and then number two the sin that does so easily said you will lay them aside and then you are ready to run. ó wá sọ wípé lákọ̀ọ́kọ́ tí o bá ti rí àwọn ohun ìdíwọ́ yẹn àti àwọn ẹ̀ṣẹ̀ tí ó rọrùn tí ṣe ìkejì tí ó rọrùn láti dìmọ́ wa ó wá ní gbogbo ẹ̀ wá wá pátì sẹ́gbẹ́ kan. What are these encumbrances? Kí ni àwọn ohun ìdíwọ́ wọ̀nyí? As we look at the word of God, the word of God describes to us the encumbrances. Bí a ṣe ń wo ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ Ọlọ́run ṣàlàyé iye rẹ̀ yékéyéké fún wa. In Luke chapter eight and verse fourteen. Nínú Lúùkù orí kẹjọ ẹsẹ̀ ìkẹrìnlá. We see the things that disturb some other people and they are not able to run to perfection and they are not able to bear fruit unto unto perfection. a rí ohun tí ó ti dí àwọn kan lọ́wọ́ eléyìí tí ò jẹ́ kí wọ́n lè sa eré ìje náà tí wọn ò lè so èso pípé nínú ayé wọn. Luke chapter eight and verse fourteen. Luke orí kẹjọ ẹsẹ̀ ìkẹrìnlá. And that which fell among thorns are they, which when they have heard, go forth and are choked with the cares and the riches and the pleasures of life and bring no fruit to perfection. Àwọn tí ó bọ́ sínú ẹ̀gún lé àwọn nígbà tí wọ́n gbọ́ tán wọ́n lọ wọ́n sì fi ìtọ́jú àti ọrọ̀ àti ìrora ayé fún un pa wọn kò sì lè so èso àsogbó. we thank the lord for those of us who are born again. a fọpẹ́ fọlọ́run fún àwa tí a ti di àtúnbí. but being born again is just starting to run the race. nígbà tá a bá dàtúnbí yẹn gan la ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ eré for us to win the crown for us to get to the joy for us to get to the final reward we must run faithfully we must run steadfastly we must run loyally until the final end. nítorí náà fún wa láti wá lè dé òpin eré ìje náà náà kí a bá lè dé òpin ayọ̀ náà kí a bàa lè débi tí a ó ti gba èrè náà nínú sísá eré ìje náà a gbọ́dọ̀ sá pẹ̀lú òtítọ́. But you see the the danger for the gen for this generation of Christians. Ó wá rí ewu tó ń bẹ lọ́nà àwọn Kírísítẹ́nì ìran yìí bí. The cares of life. Àwọn àníyàn ayé. What shall we eat? What shall we drink? Kí la ó jẹ? Kí la ó mu? How do we have shelter? Báwo la ṣe rí lé máa gbé? How do we educate our children? Báwo la ṣe tọ́ ọmọ wa nílé ìwé? The cares of life can become so much that it can hinder our spiritual growth growth, our spiritual development, our spiritual progress. Àwọn àníyàn ayé yìí wọ́n lè lágbára tó bẹ́ẹ̀ gẹ́ kí wọ́n dí wa lọ́wọ́ nípa ìdàgbàsókè wa nípa tẹ̀mí, àṣeyọrí wa nípa tẹ̀mí, àti kíkẹ́sẹ̀járí wa nípa tẹ̀mí. And the riches of life. Àti ọrọ̀ ayé yìí. And the pleasures of this life. Àti ìrọ̀ra ayé yìí. And in the end of the world, when it is near the coming of the Lord, the pleasures of life will be a great hindrance, a great encumbrance for the people of the world. Nígbà tí ayé bá sì ń lọ sópin àwọn ayọ̀ ayé àwọn ìtura ayé ó lè di ohun ìdíwọ́ ńlá lójú ọ̀nà àwọn èèyàn tí ń bẹ nínú ayé. there are some things that are even legitimate and normal which can become a great hindrance for somebody running a race. àwọn nǹkan tí ẹ̀wà tó jẹ́ pé kò ṣeé mọ̀ ní tó lẹ́ta lẹ́tọ̀ fún nínú ayé wa ṣùgbọ́n tí wọ́n lè di ohun ìdíwọ́ lójú ọ̀nà ẹ̀sìn sáré. the example of those who are running race in the world you know that if somebody is running a race in the world and he carries a briefcase with him he will not be able to run that race. fún àpẹẹrẹ àwọn tó ń sá sáré èje nínú ayé tó bá jẹ́ pé nígbà tó fẹ́ sáré èje nínú ayé àpótí ìkásọsí rẹ̀ ó fà lẹ́gbẹ̀ẹ́ wá fẹ́ sáré èje kò ní rọrùn. A briefcase in itself is not a sin but for somebody running in a race that briefcase can become a hindrance. Àpótí ìkásọsí yẹn gan fúnra rẹ̀ kì í ṣẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ẹni tó ń sáré èje tó bá gbé dání ó lè ṣe ìdíwọ́ fún un. Look at Luke chapter nine. Ìwọ wo Luke orí kẹsàn-án. And in verse two fifty nine. Ẹsẹ̀ ìkọkàndínlọ́gọ́ta. And he said unto another follow me But he said, Lord, suffer me first to go and bury my father ṣùgbọ́n ó wí fún un pé olúwa jẹ́ kí èmi kọ́ lọ sìnkú bàbá mi náà. taking care of our parents is a normal thing. láti máa tọ́jú àwọn òbí wa tó tọ́ ni. if the father dies we need to bury that father that's a legitimate thing. tí bàbá wa bá fi ayé sílẹ̀ á láti sìnkú rẹ̀ ń tó tọ́ leléyìí. Eh, but you see that thing can become a hindrance. ṣùgbọ́n nǹkan yìí ó lè di ohun ìdíwọ́. you can be so tied and you can be so attached to your family that the consideration for your family becomes first in your mind and the kingdom of God becomes second and when the family becomes the priority and your spiritual life becomes number two thing that then becomes a hindrance in running the race. okùn kan lè so ìwọ àti àwọn mọ̀lẹ́bí rẹ kó so yín papọ̀ gbẹ́ngbẹ́ng débi wípé àwọn ní a máa ń gbégbá orókè nínú ọkàn rẹ ọlọ́run ló máa ń sì kejì nígbà tí àṣepọ̀ láàrin ìwọ àti àwọn mọ̀lẹ́bí tó bá ti ń gbégbá orókè tó jẹ́ pé nǹkan tẹ̀mí rẹ di ipò kejì ó ń di ọlọ́wọ́ láti sáré ìje nìyẹn. In verse sixty Jesus said unto him, Let the dead bury their dead, but go thou and preach the kingdom of God. ẹsẹ̀ ọgọ́ta Jésù wí fún un pé jẹ́ kí àwọn òkú kí ó máa sìnkú ara wọn ṣùgbọ́n ìwọ lọ kí ó máa wàásù ìjọba ọlọ́run. in luke chapter twenty-one. luke orí kọkànlélógún. and in verse thirty-four. ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n. it says take it to yourselves lest at any time your hearts be overcharged with surfeiting and drunkenness and the cares of this life and so that that day come upon you unawares. ó ní ṣùgbọ́n ẹ máa kíyèsára yín kí ọkàn yín kí ó má ṣe kún fún wọ̀bìà àti fún ọtí àmupara àti fún àníyàn ayé yìí tí ọjọ́ náà yóò fi dé bá yín lójijì bí ìkẹkùn. You see, there are some physical things that the body may even need that becomes exaggerated in our pursuit. ó jẹ́ mọ̀ pé àwọn nǹkan tara kan wà tó jẹ́ pé ara nílò ṣùgbọ́n tí a lè gbéga lágbèga jùlọ. food is okay for the body if it becomes too much we become gluttons. oúnjẹ dára ní ti ara ní tòótọ́ ṣùgbọ́n tó bá pọ̀ jù ó di àjẹkìnì. and we need to drink liquid into the body but when that thing becomes too much drunkenness can come in. à láti mu omi sínú ara wa torí pé ó nílò rẹ̀ ṣùgbọ́n tí èlé ìbápọ̀jù ó ti di àmupara. But you see there is a care of this life in this verse thirty-four. Ó wá rí i pé àníyàn ayé gan bẹ nínú ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n yìí. And we need to watch now because in this period of time where we are living the cares of life can take quiet time away from us. A sì ń láti kíyèsára nítorí pé nínú ohun ayé yìí tó bá ti gbọ́kàn wa ó lè gba àkókò ìdákẹ́jẹ́ lọ́wọ́ wa. The cares of life can take prayer away from us. Àníyàn ayé ó lè gba àdúrà lọ́wọ́ wa the care of life can take the work of God away from our hands. àníyàn ayé yìí ó lè gba ẹsẹ̀ ọlọ́run lọ́wọ́ wa. the care of life can take even holiness can take it away from us. àníyàn ayé ó tilẹ̀ lè gba ìwà mímọ́ nínú ayé wa. and the pursuit of the legitimate things of life can become so pronounced in our lives that we will not care for our Christian lives anymore and then we will not know little by little prayer is gone, Bible reading is gone, Bible study is gone, quiet time is gone, fellowship is gone, evangelism baptism is gone, and then we are left shallow with, without any spiritual thing in our life anymore. The cares of life has taken away the spiritual value, treasure away from us. a ò ní tètè fúnra pé imú ẹlẹ́dẹ̀ ti ń wẹgbọ ọgbà báyìí ìyẹn ni pé àkókò àdúrà ti ń lọ àkókò ìdákẹ́jẹ́ ti ń lọ gbígba kíka bíbélì ti ń kúrò nínú ayé wa kíkèsára láti kíyèsí ọ̀nà wa ó ti ń kọjá lọ àwa ti di àgbá òfìfo gbogbo àwọn ohun ọ̀run tó ṣeyebíye tí Ọlọ́run fi fún wa gbogbo ẹ̀ ó yọ tán. In Second Timothy chapter two verse four. Timothy kejì orí kejì ẹsẹ̀ ìkẹrin. No man that worries entangles himself with the affairs of this life, that he may please him who has chosen him to be a soldier. Kò sí ẹni tí ń jagun tí fi ohun ayé yìí dí ara rẹ̀ lọ́wọ́. kí ó lè mú inú ẹni tí ó yàn án lé ọmọ ogun dùn. I want you to understand what we are talking about. Mo fẹ́ kí òye tí ń sọ kó yé ọ. Eh, we are not even talking about adultery. We are uh, not talking about fornication. We are not talking about sins. We are talking about things that may look legitimate, things that other people may be doing, things that people will say, but what's wrong in this? What's bad in this? that you are a Christian, does that mean you will not even look at legitimate things in life? And these things that the people are saying, what's bad in this? What's wrong in this? They can become load. They can become weight. They can become hindrances and encumbrances upon our lives that will not be able to make spiritual progress. tàbí àgbèrè tàbí àwọn ẹ̀ṣẹ̀ òde ara tí à ń rí. Ṣùgbọ́n à ń sọ nípa nǹkan tó dàbí ẹni pé kò ṣeé mọ̀nì ni wọ́n nínú ayé tí àwọn ẹlòmíràn máa sọ wípé kí ló burú nínú eléyìí eléyìí ò tí ì pọ̀ kírísítẹ́nì làwa náà ṣé lè wá burú jù ni àwọn nǹkan táyé ń sọ pé kò burú kò burú wọ̀nyí òun náà ni à ń sọ pé ó lè di ẹrù tàbí ìdíwọ́ lọ́nà wa kí ó sì mọ́ fààyè gbà wá láti sáré ìdíwọ́. And you know the accusations of other people who say they are born again, they say they are children of God, they are in another denomination, they are another, they are in another church, and they are telling you that eh, you are taking this thing too far. There are legitimate things to deny yourself of. They will say, we understand. If you say adultery is not good, if you say fornication is not good, but the legitimate things of life that you should enjoy, that you surround yourself with, you are denying yourself of them unnecessarily. That's the way they think. You deny yourselves of them because you know they become hindrances, encumbrances in your life that will hinder you from running the race. tó o bá sọ nípa àgbèrè agbọ́ yẹn tó o bá nípa ságà ọ̀dà ìyẹn náà burú tó o bá sọ pé àwọn ọtí mímu ọ̀dà ìyẹn àfọwọ́sí ṣùgbọ́n àwọn nǹkan kò ṣeé mọ̀ ní tó di ọ̀ràn yàn fún èèyàn láti ní tó o tó wá ń du ara rẹ ní àǹfààní àwọn nǹkan tọ́lọ́run dá pé ká lè mọ gbádùn rẹ̀ ìwọ sì ń ṣe ara rẹ nítorí nǹkan wọ̀nyí torí pé o mọ̀ pé fífi ara rẹ fún un yóò mú kí àwọn nǹkan wọ̀nyí kí ó di ìdíwọ́ fún ọ láti má sa eré ìje náà. and I want you to begin to think now. mo wá fẹ́ kó o máa ronú báyìí. as you are listening to those other people people who say they are Christians. Gẹ́gẹ́ bó ti tẹ́tí sí àwọn tí wọ́n sọ pé Christian ni àwọn ni. And you began to reason with them. Ìwọ náà wá bẹ̀rẹ̀ sí ronú lọ́nà tí wọ́n ronú. And you said well it is true why am I just denying myself of this this and this and you began to allow those things into your life the care of life the pleasures of life, the relationship with your family, much more intimacy with your unbelieving members of the family. Don't you see the effect on your life now? Your prayer life has been affected. Bible reading has been affected. Your love, your consecration, your commitment has been affected. Don't you see that if the water you had in the bucket that was full before, a little hole on the side of the bucket, little drop of water dropping out, dropping out, dropping out, more than half of the water in the bucket has now gone little by little. That's what we're talking about. Ìwọ náà mọ̀ wípé ọ̀rọ̀ tí wọ́n ń sọ fún ẹ ní ó ti bẹ̀rẹ̀ sí nípa lórí ayé rẹ báyìí nígbà tí wọn náà bẹ̀rẹ̀ sí í gbàrò pé ah ah ó dàbí ẹni pé mi náà ti wá gba wèrè mẹ́sìn nísinsìnyí mo ti ń kọjá àyè mi díẹ̀díẹ̀ mo ti ń ṣe ju nǹkan tọ́lọ́run ti ẹ̀ béèrè lọ́wọ́ mi ó wá bẹ̀rẹ̀ sí fi ọkàn sí afẹ́ ayé ìfẹ́ ayé àti ìrora ayé àti àwọn adùn tí wọ́n ń jẹ nínú ayé ìwọ náà wá lè jẹ mi lẹ́rìí báyìí wípé díẹ̀díẹ̀ báyìí àdúrà ti lọ àkókò ìdákẹ́jẹ́ ti lọ oore ọ̀fẹ́ ọlọ́run ti jò dànù tán garawa omi tó kún ní jòsí tí í ṣe oore ọ̀fẹ́ ọlọ́run ihò kékeré ti lu lẹ́gbẹ̀ẹ́ garawa náà ó dẹ̀ dàbí ẹni pé ìdajì ti lọ nínú rẹ̀ báyìí wo ohun tó dà báyìí That's why it says, no man that worries entangles himself with the affairs of this life. Leave all those things to the people that are not thinking about heaven and they are not thinking about the crown and they are not thinking about eternal reward but you because you are thinking of running the race you will push all those things aside let us lay aside every way. àwọn nǹkan wọ̀nyí tí ń díni lọ́wọ́ yìí fi sílẹ̀ fún àwọn tí wọn ò lérò nípa ọ̀run ṣùgbọ́n ní tirẹ̀ tó jẹ́ pé èrò ọ̀run ló gbọ́kàn rẹ ká tó jẹ́ pé gbogbo ìgbà ló ń wo ọ̀nà fún àtibọ̀ ọkọ ìyàwó nísinsìnyí tí o ti ní irú èrò bẹ́ẹ̀ àwọn nǹkan wọn ni fi wọ́n sílẹ̀ kí ó bàa lè ṣeé fún ọ láti sa eré ìje náà. in Hebrews chapter twelve verse one. Ebéèrú orí kejìlá ẹsẹ̀ kìíní. wherefore seeing we also are compassed about with so great a cloud of witnesses let us lay aside every weight. nítorí náà bí a ti fi àwọn sánmà tí ó kún tó báyìí fún àwọn ẹlẹ́rìí wa ká ẹ jẹ́ kí a pa ohun ìdíwọ́ gbogbo tì sí apá kan. you see if there is any weight you do not lay aside that single one you excuse, that single one you permit, that single one you say, well, I don't want to go too far. I will manage this one. God knows that I've um, left aside all the other ways. That single one you let remain may become the stumbling block, the encumbrance in your life that you'll not be able to run the race to the very end. Tí àwọn o pamọ́ra, fi sílẹ̀ kó o ta dànù kó kan, tó ẹ mo ti fi ti eléyìí ó ti di bárakú tàbí ẹran àtẹ̀jẹ̀ mi eléyìí kékeré tó fààyè gbà nínú ayé rẹ yẹn gan o ní yóò di ohun ìdíwọ́ fún ọ tí òfin ní lè sa eré ìje náà. and then he said there is another thing to lay aside. ó tún ní ohun kan mìíràn tó wà tí a ó pa ti tẹ́gbẹ́ kan. he said the sin which does so easily beset us. ó ní àti ẹ̀ṣẹ̀ tí ó rọrùn láti dì mọ́ wa. now you need to know yourself. ó yẹ kó o mẹ́ntó jẹ́ gan. Eh, there are three things to consider. Consider number one. Ohun mẹ́ta ló yẹ kó o gbé ìgbà yẹ̀wò àkọ́kọ́. If you are going to be strong. Wà ṣùgbọ́n olúkúlùkù ènìyàn ní ìdánú ara rẹ̀ lóun nìkan ló láti pa tì sẹ́gbẹ̀ẹ́ kan. He said it is a sin which does so easily beset us. Olóhùn náà ni ẹ̀ṣẹ̀ tí ó rọrùn láti dìmọ́ wa. And each one will examine his own life, each one will look at his own weakness, each one will know himself very well and say that this is my private personal, peculiar problem that I'm always having tendency and temptation to that can hinder me in running the race tí ó mọ̀ ní ìdánú ara rẹ̀ yìí pé eléyìí ni ìkáàárẹ̀ mi níbi tí èsì ti máa ń fẹ̀yìn mi jálẹ̀ ní eléyìí ni ẹ̀ṣẹ̀ tí ó máa ń dí mi lọ́wọ́ tí kìí jẹ́ kí n sá eré ìje. and he says when you have sinned number one the weight and then number two the sin that does so easily said. you will lay them aside and then you are ready to run. ó wá sọ wípé lákọ̀ọ́kọ́ tí o bá ti rí àwọn ohun ìdíwọ́ yẹn àti àwọn ẹ̀ṣẹ̀ tí ó rọrùn tí ṣe ìkejì tí ó rọrùn láti dìmọ́ wa ó wá ní gbogbo ẹ̀ wá wá pátì sẹ́gbẹ́ kan. What are these encumbrances? Kí ni àwọn ohun ìdíwọ́ wọ̀nyí? As we look at the word of God, the word of God describes to us the encumbrances. Bí a ṣe ń wo ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ Ọlọ́run ṣàlàyé iye rẹ̀ yékéyéké fún wa. In Luke chapter eight and verse fourteen. Nínú Luke orí kẹjọ ẹsẹ̀ ìkẹrìnlá. We see the things that disturb some other people and they are not able to run to perfection and they are not able to bear fruit unto perfection. a rí ohun tí ó ti dí àwọn kan lọ́wọ́ eléyìí tí ò jẹ́ kí wọ́n lè sa eré ìje náà tí wọn ò lè so èso pípé nínú ayé wọn. Luke chapter eight and verse fourteen. Luke orí kẹjọ ẹsẹ̀ ìkẹrìnlá. and that which fell among thorns are they which when they have heard go forth and are choked with the and bring no fruit to perfection. àwọn tí ó bọ́ sínú ẹ̀gún lé àwọn nígbà tí wọ́n gbọ́ tán wọ́n lọ. It's your perfect example. Ní wíwá àwọn tó sọnù àti láti wàásù rere fún àwọn tó sọnù yìí ó ní àpẹẹrẹ pípé rẹ. In loving the church and the street. Ìjọ àti àwọn àgùntàn nínú agbo ó ní àpẹẹrẹ pípé rẹ. During persecution the contradiction of sinners the Pharisees and the Sadducees Christ is your perfect example. Níbi farada inú níbí ni tàbí ọ̀rọ̀ òdì láti ọ̀dọ̀ àwọn olubi ènìyàn àbí àwọn ẹlẹ́sẹ̀ Pharisee tàbí Sadducee Jésù ní àpẹẹrẹ pípé rẹ. In dealing with your enemies in relating reacting to your enemies Christ is your perfect perfect example. Ìbáṣepọ̀ tó láti wà láàrin ìwọ àti àwọn ọ̀tá rẹ, Kristi ni a bí àpẹẹrẹ pípé fún ọ. And what, uh, what are going to read now, we want to borrow it from the Old Testament. You apply it to Jesus Christ because we're looking at Jesus, a perfect example. Ohun tí a fẹ́ kànú májẹ̀mú láéláé nísinsìnyí, a fẹ́ yálò láti fi wé Jésù tí ṣe àpẹẹrẹ pípé wa. In Judges chapter seven nínú àwọn onídàájọ́ oríkeje. Judges chapter seven verse seventeen. Onídàájọ́ oríkeje ẹsẹ̀ ìkẹtàdínlógún. He said unto them, Look on me and do likewise, and behold, when I come to the outside of the camp, it shall be that as I do, so shall ye do. Òun sì fún wọn pé ẹ wò mí, kí ẹ̀yin kí ó sì ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ sì kíyèsí nígbà tí mo bá dé òpin ibùdó náà yóò sì ṣe bí èmi bá ti ṣe bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó ṣe. That's what Gideon told those three hundred following after him. Ohun tí Gideon sọ fún àwọn ọ̀dọ́rọ̀ àwọn tó tẹ̀lé nìyí. And this is what the Lord Jesus Christ told his own disciples. Ohun tí Jésù Olúwa sì sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nìyí. Look on me and do likewise. Ó ní ẹ wò mí o kẹ́ ẹ sì máa ṣe bí mo bá ti ṣe. Study the life of Jesus Christ. Máa kẹ́kọ̀ọ́ nípa ìgbé ayé Jésù. Look at the pattern of the life of Jesus Jesus Christ. Máa ṣẹ́jú máa pẹ̀rẹ̀ ìgbé ayé Jésù. Make sure that is your only example, your perfect. Tí wàá bá lágbára. If you are going to run the race. Tí wàá bá sá eré ìje náà. If you are going to run to the very end. Tí wàá bá sáré náà dópin. Number one, no thy God. Àkọ́kọ́ mọ Ọlọ́run rẹ. Know the power of your God. Máa gbára Ọlọ́run rẹ. Know the authority of your God. Máa ṣe Ọlọ́run rẹ. Know the fact that he that is able to save is able to keep you till the very end. Mọ̀ dájú gbangba pé ẹni tó lágbára láti gbàlà ó lè pani mọ́ títí dópin. Number two, know thy enemy. Èkejì mọ ọ̀tá rẹ. There is a devil that does not want you to finish the race. Èṣù kan bẹ tí ò fẹ́ kó parí eré There is a devil that wants to hinder you from finishing èṣù kan fẹ́ di ọlọ́wọ́ kó o mọ̀ parí eré ìjọba. know thy enemy day and night is pursuing you and is planning to want to stop you and make you stop before you reach the end of the race. mọ ọ̀tá rẹ tọ̀sán àtòru ló ń dọ́gbọ́n ló ń sa gbogbo ipá rẹ̀ láti di ọlọ́wọ́ kó o mọ̀ sáré ìje náà dópin. number three now know thyself. ẹ̀kẹta nìyí o máa ra rẹ. if you don't know yourself. tó o bá mẹ́ńtó jẹ́ gan. you will not know that private personal, peculiar thing, which is a sin that can easily touch you, easily grab you, easily make you fall. You just be, you don't know yourself. You don't know your peculiarity and the sin that can easily bring you down. Know thyself. Tí o kò bá máa ra rẹ̀, o ò ní máa gan tó ti di bárakú nínú ayé rẹ̀ o ní ma ẹ̀ṣẹ̀ tó ń tẹ̀lé ọ gẹ́gẹ́ bí ìgbà tó jìjì bá ń tẹ̀lé èèyàn o ní ma ẹ̀ṣẹ̀ tí ó jẹ́ pé yóò lè dì ọ́ mú báyìí kó má bàa sa eré ìje náà. you see for the children of Israel it was murmuring. àwọn ọmọ Israẹli ní tiwọn ká máa kùn ni. and they never knew they never checked up. wọn ò dẹ̀ yẹ wọn ò wádìí eléyìí wò rí. in the wilderness any little thing that happened they will murmur any little thing they will murmur any little thing they will murmur for them murmuring was the sin that does so easily beset them. nínú agbègbè rédíò tí nǹkan kékeré bá ti ṣẹlẹ̀ báyìí wọ́n á máa kùn tó mìíràn bá tún ṣẹlẹ̀ wọ́n á máa kùn tíṣẹlẹ̀ míì bá ẹ̀ṣẹ̀ kíkùn yìí ló wá di ẹ̀ṣẹ̀ tó rọrùn láti dìmọ́ wọn. for Samson it was the lust of the flesh. ní ti Samson o ìfẹ́kùfẹ́ ara ni. just seeing a woman that was all it will get him it will get into him he will forget his anointing he will forget his calling he will forget the purpose of his life he will forget the power of God in him he will begin to talk without any limit without any break once he saw a woman for Samson the sin that does so easily beset was the lust of of the flesh. ní gẹ́lẹ́ tí samsoni tójú ẹ̀ bá ti ṣe mẹ́rin pẹ̀lú obìnrin kóbìnrin lẹ́sẹ̀kẹsẹ̀ ìfàmìróyìn ọlọ́run nínú ayé rẹ̀ á gbàgbé ẹ̀ agbára ọlọ́run ti ń bẹ nínú ayé rẹ̀ á gbàgbé ẹ̀ ìdí tọ́lọ́run ṣe rán wá sáyé yóò gbàgbé rẹ̀ kó ti róbìnrin báyìí ni a máa sọ̀rọ̀ bí ọ̀rọ̀ ìbákà gbogbo agbára ọlọ́run á sì jòdà nínú ayé rẹ̀. for peter it was self-confidence. ní ti pétérù ká ní ìgbẹ́kẹ̀lé nínú agbára ẹni. he will not think about his weakness he will not think about leaning upon the lord self-confidence and self-conceit i can do it i will die with you and jesus warned him you know yourself you should know your weakness your personal private peculiar weakness that if you don't take care you will soon fall. kò mọ ìka rẹ̀ tirẹ̀ ní gbogbo ìgbà ló máa ń ṣe bí ọkùnrin pé òun dára àwọn lójú bí àdá nítorí náà gbogbo ìgbà ni a ní ẹ ah, mo lè kú pẹ̀lú rẹ mo lè bọ́ jìyà jésù dẹ̀ ń kì nílọ wípé à ah, òun mọ ara rẹ ni òun mọ ìka àárẹ̀ rẹ ni pé àwọn nǹkan wọ̀nyí yóò di ọ lọ́wọ́ nínú ìrèje náà. for some people it is discouragement. àwọn ẹlòmíì ìdáyàfó ni tiwọn. any little sin any little problem any little discouragement discussion discouragement will come. ní tiwọn wàhálà kékeré báyìí tàbí nǹkan kan tó bá ṣẹlẹ̀ báyìí sùúrù wọn ó tán ó dẹ̀ ní ìdáyàfò. and the devil knows them he knows that's a strong great tool he can use to bring them down and make them stop running the race discouragement. èṣù sì mọ̀ wọ́n dáadáa bí ẹ mọ owó wípé eléyìí ni ibi ìka rẹ̀ wọn nígbàkigbà tó bá fẹ́ sọ wọ́n dẹ́dun arinlẹ̀ irinṣẹ́ tó máa ń lò nìyẹn. for other people it's a fear of man. àwọn ẹlòmíràn ti wọn ìbẹ̀rù ènìyàn ti wọn. They don't know how to say no to somebody. They are so much afraid of everybody that anything anybody says, their weakness, their peculiarity is that fear of man that cannot say no when people tell them to do things that are wrong ìbẹ̀rù ènìyàn yẹn á mú wọn á sì sọ wọ́n di ìgbèkùn débi wípé wọn ò ní ní ìgboyà láti sọ pé bẹ́ẹ̀ kọ́ fún ẹni náà. For some people their peculiarity is impatience. Anything they think of, anything they desire, I want to have it now, I must have it now. That impatience is the number one thing that the devil is using in their lives to make them stop in running the race. tó jẹ́ pé ohunkóhun tí wọ́n bá ti rí báyìí tọkàn wọn bá sá ti fẹ́ lọ́nà kọ̀nà ni wọn yóò fẹ́ gbà láti ní nǹkan náà eléyìí ni irinṣẹ́ tí sátani ń lò láti dín wọn lọ́wọ́ nínú eré ìje náà. know thy God. mọ ọlọ́run rẹ. is mighty to save. ó lágbára láti gbàlà. know thy enemy. mọ ọ̀tá rẹ. he has missed it he wants you to miss it. ó ti pàdánù ọ̀run ó sì fẹ́ kó o pàdánù rẹ. know thyself. mọ ara rẹ. if you know that peculiar thing you lay aside the sin that does so easily beset you. tó o bá ti mọ ara rẹ tó o mọ tó ń jẹ ọ́ tó ń súnmọ́ ẹbí ẹ̀ṣẹ̀ yìí tí ó rọrùn láti dìmọ́ pàtìsẹ́gbẹ́ And then after you have laid aside all those things, let us run with patience the race that is set before us. kí ẹ sì máa fi sùúrù sa eré ìje tí a gbé ka iwájú wa. And then now he calls us to look at the example of the Lord Jesus Christ. Ní báyìí wá ń pè wá pé kí a wá wo àpẹẹrẹ Jésù Olúwa. That leads us to point number two example of Christ our Redeemer. Ìyẹn ló mú wa lọ sí ìsọ̀rí kejì tí a pè ní àpẹẹrẹ Kristi olùràpadà wa. It says in chapter twelve verse two looking unto Jesus the author and the finisher of our faith who for the joy that was set before him he endured the cross despising the shame and he sat down at the right hand of the throne of God. ní ẹsẹ̀ ìkejì ó ní kí a máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa ẹni nítorí ayọ̀ tí a gbé ka iwájú rẹ̀ tí ó farada àgbélébùú láìka ìtìjú sí. Si tí ó sì jókòó ní ọwọ́ ọ̀tún ìtì Ọlọ́run. I told you that the Hebrew the Hebrew Christians they were facing some trying situations. Mo sọ fún ọ ṣáájú pé àwọn Christian tí wọ́n jẹ́ Bẹ́rù yìí wọ́n ń dojú kọ wàhálà ńlá. And the possibility of discouragement was there. Ọ̀nà láti di káwọ́ gbéra tàbí kí sùúrù wọn tán ó wà lójú ọ̀dọ̀ wọn. the possibility of giving in and surrendering was there. Ní ti pé kákáwọ́ gbéra kákárí sọ eléyìí wà ní ọ̀nà wọn. And the possibility of turning back back, not continuing to follow the Lord, that possibility of backsliding was there. And here the writer now encouraged them, he said, you need to run to the end, see all that you have suffered, you have been born again, you have known the Lord, this is not the time to turn back. Don't look at these difficulties. Keep looking at Jesus ẹ láti sá eré ìje yìí kẹ́ ẹ sá dópin ni ẹ wo gbogbo wàhálà tí ẹ ti faradà ẹ wo ibi tí ẹ ti ń bá a bọ̀ eré ìje yìí tí ẹ bá lẹ́ẹ̀mọ́ wo wàhálà sùúrù yín ọ̀tọ̀ ṣùgbọ́n ẹ máa wo Jésù. if you look unto Jesus you can walk on the water. tí o bá wo Jésù o lè rìn lórí omi. you can overcome any problem. o lè borí wàhálà kí wàhálà. you can be victorious in temptation. o lè ṣẹ́gun gbogbo ìdánwò. you can be courageous in battle. o lè ní ọgbìn ọkàn akin nínú ogun. you will keep running without getting tired. o lè máa tẹ̀síwájú láti sáré láì. the secret of victory in your life is to keep on looking looking at Jesus. Àṣírí àṣeyọrí nínú ayé rẹ ni pé kó o tẹ́jú láti máa wo Jésù. You look at him constantly. Wà máa wò nígbà gbogbo. You look at him with faith. Wà máa fi ìgbàgbọ́ wò. You look at him with consecration. Wà á fi ìyára ẹni sọ́tọ̀ máa wò. Desiring to be conformed unto the, to the image of Christ. Pẹ̀lú ìlépa láti dàbí àrẹ̀wòrán Kristi. That is the secret of living the victorious life. Eléyìí ni àṣírí gbígbé ìgbé ayé tí ó borí. He was telling them that if they were going to run the race place and they were going to run to the very end, they must be fully occupied with the example of Christ in all things and at all times. Ó sọ fún wọn gbangba pé tí wọ́n bá fẹ́ sá eré náà kí wọ́n sì parí rẹ̀ wọ́n gbọ́dọ̀ kún fún fífi wíwo àpẹẹrẹ Kristi nínú gbogbo àti nígbà gbogbo. He was telling them if you look at yourself too much you will not be able to run the race. ó sọ fún ọ wípé tó bá jẹ́ pé ara rẹ ló wò ní gbogbo ìgbà ò ní lè sáré náà. the example of those who are running the race in the world they don't look at their feet while they are running they will not be looking at their fingers while they are running they will not be looking at their belly while they are running they will not be looking at themselves they will keep the goal in front of them and they will be looking at the finishing line it's that way they will be able to run without any discouragement. àpẹẹrẹ àwọn tó ń sáré ní eré ìje nínú ayé nígbà nígbà tí wọ́n bá fẹ́ sá eré tàbí tí wọ́n bá ń sá eré wọn kì í máa wu ẹsẹ̀ wọn tàbí kí wọ́n máa wo ìkànnà ọwọ́ wọn tàbí kí wọ́n máa yiri ikùn wọn wò tàbí kí wọ́n tẹjú mọ́ ara wọn ohun tí wọ́n gbé ka iwájú wọn ni òpin eré náà. You see those who are running race in the world they will not be looking at their colleagues if they are looking at the people be, be, uh, beside them and the people behind them they will not be able to run and get the prize at the end of running the race. àpẹẹrẹ àwọn tó ń sá eré nínú ayé ṣé ni wọn kì í láti wo àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn tàbí àwọn tó wà níwájú wọn ohun tí wọ́n máa ń tẹjú mọ́ ni òpin wọn. if you are if you are running you are running this Christian race and you are looking at brother so and so and you are looking at sister so and so and you are saying well sister so and so he has she has backsliding she brought me to the gospel brother so and so he was my father in the Lord he has backsliding he is no more running the race uh, so and so he was working for the Lord before he is now concentrating on things of the world uh, so and so ago, uh, eh, since he got married now, is not as active as before. If you're looking at them and you're not looking at Jesus, you will not finish running the race. Tí o bá ń sá eré ìje ti Kristẹni, tó bá jẹ́ pé àwọn ẹlẹgbẹ́ rẹ ló wá ń àwọn ní arábìnrin tó mú wá sínú ìjọ ó ti padà sẹ́yìn ó ti di asáko ó tún ní arákùnrin tó jẹ́ pé bàbá mi nínú olúwa ni òun fúnra ara rẹ̀ ń ó ti di ẹdun arinlẹ̀ kò tẹ̀lé olúwa mọ́ ó tún ní àwọn ẹlòmíràn tí a ti ń wò tí wọ́n ń ṣiṣẹ́ ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti fi ṣe ọlọ́run sílẹ̀ báyìí tó bá jẹ́ pé àwọn ènìyàn yìí ló tẹjúmọ́ láti máa wò ó ní lè sa eré ìje Your family is looking at other families eh, that other family they are Christians too they believe the same doctrine too but they do this and they do this and they do that if your family is looking at other families and you are judging what you should do by what they are doing, you will not run this race to the end kírísítẹ́nì náà sálà wọn náà àwa náà sì jẹ́ kírísítẹ́nì tó bá jẹ́ pé ò ń ṣe ìdájọ́ ẹbí rẹ lórí àgbékalẹ̀ ẹbí mìíràn ò ní lè sa eré ìje náà dópin. If our church here, if we're looking at other churches and other denominations, look at what they are doing, look at what they are buying, look at what they are getting, and look at how they are making their own worship. If we're looking at them, we're going to lose sound doctrine. We're going to lose sanctification. We're going to lose the commitment and the consecration of staying with the word of God. We'll be saying that, but look at these other churches. Don't look at the other churches looking unto Jesus. Tó bá jẹ́ pé ìjọ tiwa pẹ̀lú, tó bá jẹ́ pé àwọn ìjọ mìíràn níta là fẹ́ máa fi ara wa wé pé ẹ wo àwọn ìjọ tọ̀hún ẹ wò bí wọ́n ti ń ṣe ìjọsìn wọn ẹ jẹ́ káwa náà dàbí wọn ká máa ṣe ìjọsìn wa bíi tiwọn tó bá jẹ́ pé eléyìí ni àkọlé kan wa nísinsìnyí láti máa fara wa wé ìjọ mìíràn a ò ní lè sa eré ìje wa dé òpin rẹ̀. Jesus is a perfect example. Jésù ni àpẹẹrẹ pípé wa. Whatever men do, whatever men do not do, you keep looking unto Jesus, don't look at them. Ohunkóhun tó wù káwọn kan máa ṣe tàbí ohun tí wọ́n fi sílẹ̀ láì ṣe ìwọ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 ọlọ́run yìí ó ní àpẹẹrẹ pípé rẹ. in loving the church and the sheep of his fold he is your perfect example. ní fífẹ́ràn ìjọ àti àwọn àgùntàn nínú agbo ó ní àpẹẹrẹ pípé rẹ. during persecution the contradiction of sinners the Pharisees and the Sadducees Christ is your perfect example. ní fífarada inú níbí ni tàbí ọ̀rọ̀ òdì láti ọ̀dọ̀ àwọn olubi ènìyàn àbí àwọn ẹlẹ́sẹ̀ Pharisee tàbí Sadducee Jésù ní àpẹẹrẹ pípé rẹ. in dealing with your enemies in relating reacting to your enemies Christ is your perfect example. Hmm. ìbáṣepọ̀ tó ń láti wà láàrin ìwọ àti àwọn ọ̀tá rẹ Kristi ni a bí àpẹẹrẹ pípé fún ọ. And what uh, what we're going to read now, we want to borrow it from the Old Testament. You apply it to Jesus Christ because we're looking at Jesus, a perfect example. Ohun tí a fẹ́ kànú májẹ̀mú láéláé nísinsìnyí, a fẹ́ yálò láti fi wé Jésù tí í ṣe àpẹẹrẹ pípé wa. In Judges chapter seven nínú àwọn onídàájọ́ oríkeje. Judges chapter seven verse seventeen. Onídàájọ́ oríkeje ẹsẹ̀ ìkẹtàdínlógún. He said unto them, Look on me and do likewise, and behold, when I come to the outside of the camp, it shall be that as I do, so shall ye do. Òun sì fún wọn pé ẹ wò mí, kí ẹ̀yin kí ó sì ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ sì kíyèsí nígbà tí mo bá dé òpin ibùdó náà yóò sì ṣe bí èmi bá ti ṣe bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó ṣe. That's what Gideon told those three hundred following after him. Ohun tí Gideon sọ fún àwọn ọ̀dọ́rọ̀ wa àwọn tó tẹ̀lé nìyí. And this is what the Lord Jesus Christ told his own disciples. Ohun tí Jésù Olúwa sì sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nìyí. Look on me and do likewise. Ó ní ẹ wò mí o kẹ́ máa ṣe bí mo bá ti ṣe. Study the life of Jesus Christ. Máa kẹ́kọ̀ọ́ nípa ìgbé ayé Jésù. Look at the pattern of the life of Jesus Jesus Christ. Make sure that he is your only example, your perfect example. Rí He didn't backslide. Kò He didn't depart and deviate from the will of his father. The cross was hard and difficult. He went on till the, fin the, till the final the final time. He drank the whole cup. Àgbélébùú ohun disappointments too ní ìjákulẹ̀ bákan náà. Judas Iscariot was one of the closest people to him. He was terribly disappointed and yet Christ will not fail God because of the betrayal of Judas Iscariot. Judas Iscariot ó jẹ́ ìkan nínú àwọn kan tó fọkàn tán tó fọkàn tẹ̀ ṣùgbọ́n ọkùnrin ìjákulẹ̀ Jésù wá tìtorí Judas Iscariot kò wá já Ọlọ́run kulẹ̀. And so keep on looking at Jesus Christ. Nítorí náà tẹ̀síwájú láti máa wo Jésù Kristi. He is the author and the finisher of our faith. Ó ní olùpilẹ̀ṣẹ̀ àti alá láti pé ìgbàgbọ́ wa. and we are to follow his example very closely very intimately and constantly. tímọ́tímọ́ ló sì yẹ kí a máa tẹ̀lé àpẹẹrẹ rẹ̀ nígbà gbogbo. in first peter chapter two. nínú pétérù kìíní orí kejì. reading from verse twenty-one. a kà láti ẹsẹ̀ ìkọkànlélógún. for even hereunto were ye called because Christ also suffered for us leaving us an example that we should follow his steps. nítorí inú èyí lè a sí nítorí Kristi pẹ̀lú jìyà fún yín ó fi àpẹẹrẹ sílẹ̀ fún yín kí ẹ̀yin kí ó lè máa tọ ipasẹ̀ rẹ̀. he said he has let us an example. ó ló ti fi àpẹẹrẹ sílẹ̀ fún wa. every area of the christian life he has let us an example. gbogbo ẹ̀ka ìgbé ayé kírísítẹ́nì ló fi àpẹẹrẹ sílẹ̀ fún wa. that ye should follow his steps. kí ẹ̀yin kí ó lè máa tọ ipasẹ̀ rẹ̀. if you will pray every morning like he prayed. tí wọ́n bá gbàdúrà ní gbogbo òròwúrọ̀ bí ó ti gbàdúrà. if you will hold on to the word of God like he held on to the word of his father. tí ìwọ yóò bá di ọ̀rọ̀ ọlọ́run mú gẹ́gẹ́ bí o ṣe di ọ̀rọ̀ bàbá rẹ̀ mú. If it is your meat to do the will of God as it was his meat to do the will of his father. Tó bá jẹ́ pé ìfẹ́ tìrẹ ni láti ṣe ìfẹ́ bàbá rẹ̀ gẹ́gẹ́ bí òun ti ní ìfẹ́ láti ṣe ìfẹ́ bàbá rẹ̀. If you always pray not my will but thy will be done o God. Tó bá jẹ́ pé bó ṣe ń gbàdúrà pé kì í ṣe bí èmi ti ń fẹ́ ìfẹ́ tìrẹ ni kí a ṣe. If like he did having loved the son he loved them till the very end if you do that. Tó bá jẹ́ pé bí ó ti fẹ́ àwọn tirẹ̀ tó fẹ́ wọn títí dópin tí wọn náà bá lè ṣe bẹ́ẹ̀. If you will come and seek can save the lost like he did. If you will pray for your enemies like he prayed for his enemies, Father forgive them, they know not what they do. Tí wọ́n yóò bá gbàdúrà fún àwọn ọ̀tá rẹ̀ gẹ́gẹ́ bó to If you will commit your very life into the Father's hand, Father, into thy hands I commit my spirit. If you will follow God, if you will follow Christ in little things, in big things, in personal things, in family daily sins in everything in your life like Jesus Christ did, you will not backslide. In this first Peter chapter two verse twenty-three. Who when he was reviled, he reviled not again, and when he suffered, he threatened not, but he committed himself to him that judgeth righteously. ẹni nígbà tí a kẹ́gàn rẹ̀ tí kò sì padà kẹ́gàn nígbà ó jìyà tí kò sì kìlọ̀ ṣùgbọ́n ó fi ọ̀ràn rẹ̀ lé ẹni tí ń ṣe ìdájọ́ òdodo lọ́wọ́. You see it is when we forget Christ and we take laws into our hands he did that to me I will know what to do to him then we forget the life of Christ that's when we backslide. Ó mọ̀ pé ohun tó lòdì ni nígbà tí a bá gbàgbé Kristi ta ní ẹdì ẹ̀dà mi lóògùn nù máa fọ́ lẹ́yìn pé báyìí ló ṣe sí mi màá ṣe fún bẹ́ẹ̀ a ti kúrò lọ́dọ̀ Kristi nìyẹn. In Hebrews chapter twelve verse two. Nínú Ebéèrú orí kejìlá ẹsẹ̀ ìkejì. Looking on unto Jesus, the author and the finisher of our faith, who for the joy that was set before him, he endured the cross. wo Jésù, olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa, ẹni nítorí ayọ̀ tí a gbé ka iwájú rẹ̀ tí ó farada àgbélébù. And you see there are people now they don't think about the cross, they don't think about temptation, they don't think about trial, they don't think about problem. Their Christianity does not allow the presence of any cross in their life. Àwọn kan wà lóde òní tó jẹ́ pé wọn kì í ronú nípa àgbélébù, wọn kì í ronú nípa ìdánwò, wọn kì í ronú nípa ìyíriwò, wọn kì í ronú nípa wàhálà. Ìgbà ìgbé ayé Kírísítẹ́nì táwọn gbà kò ní àgbélébù nú. And if there is any little problem they have in the district, any little problem they have with any member of the church that crosses their way. Then they leave the church because they do not know there is a place for cross in the Christian life. Tí wọ́n bá lọ ní wàhálà tàbí gbọ́n mi sí omi òtó kan láàrin ẹnikẹ́ni ní ẹkùn tí wọ́n eléyìí tó dàbí ẹni pé ó tẹ̀ ó kàn wọ́n léèwọ̀n irú àwọn nǹkan báyẹn wọ́n á wá tìtorí ẹ̀ wọ́n á kúrò ní ẹkùn. Oh for the joy that was set before him he endured the cross he despised the shame. Ẹni nítorí ayọ̀ tí a gbé ka iwájú rẹ̀ tí ó farada àgbélébù láìka ẹ̀tẹ̀jú sí. There will be persecution. Inú níbí ni yóò wá. There will be opposition and criticism. Ìdojúkọ ìfọ̀rọ̀tẹ̀ńbẹ́lú ẹni yóò wá. You might even be ill-treated by people. Àwọn èèyàn tiẹ̀ lè lu agbára wọn lórí ayé rẹ̀. You might even suffer suffer unjustly. Ó tiẹ̀ lè jìyà láìtọ́. But you will not allow the ridicule or the mockery coming from the world to hinder you from moving until the very end when you will get your reward at last. Ṣùgbọ́n kò yẹ kó o fi àyè gba ìfẹ́nu ẹni tàbí inúnibíni tí ó lè wá sọ́nà rẹ láti má parí eré ìje rẹ lópin. Actually, the anticipation of the glorious reward will sustain the believer in the hour of temptation and trial. Dájúdájú ìrètí ògo ayérayé tí ó ń dúró òdodo onígbàgbọ́ ni yóò pa onígbàgbọ́ mọ́ ní àkókò ìrò. Jesus kept on looking at the joy that was set before him and now he sat down at the right hand of the throne of God. Jésù Olúwa ó tẹ̀síwájú ó fi ojú rẹ̀ sí èrè tí a fi síwájú rẹ̀ ní báyìí ó ti jókòó ní ọwọ́ ọ̀tún ìjọ On the basis of all this now we have the exhortation to the redeemed. Lórí ìpìlẹ̀ wọ̀nyí ni a wá ní ọ̀rọ̀ ìyànjú fún àwọn ẹni ìràpadà. Hebrews chapter twelve verses three and four. Ebéèrè orí kejìlá ẹsẹ̀ ìkẹta àti ìkẹrin. For consider him that endured such contradiction of sinners against himself, lest ye be wearied and faint in your mind. Sáàrò ti ẹni tí ó farada irú ìsọ̀rọ̀ òdì yìí láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́sẹ̀ sí ara wọn kí ẹ má bàa rẹ̀wẹ̀sì ní ọkàn yín kí àárẹ̀ sì mú yín. he said consider him. ó ní ẹ gba ti ẹ̀rù. why are you considering him. kí ló dé tó ṣe ń gba ti rẹ̀ rò. so that you will not be surprised if any, anything similar to that happens to you. kẹnu ó má bàa yà ọ́ tàbí kó má bàa bá lójijì nígbà tí irú nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ sí ọ. he endured contradiction of sinners against himself. òun yìí ó farada irú ìsọ̀rọ̀ òdì láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́sẹ̀ There are some people, their Christian life cannot stand criticism. Àwọn kan wà tó jẹ́ pé ìgbé ayé Kírísítẹ́nì wọn tó bá takò wọ́n báyìí wọ́n lè faradà. Once a leader in the church or a worker in the church or a member in the church mistakenly criticizes them, That's all. They cannot stand again. Ní gẹ́rẹ́ tí adarí nínú ìjọ tàbí òṣìṣẹ́ kan nínú ìjọ tàbí ọmọ ìjọ kan tó bá lọ sọ̀rọ̀ òdì sí wọn wọn ò lè farada eléyìí. There are some Christian people they say they are Christians they cannot stand correction. Àwọn kan wà tí wọ́n sọ pé Kírísítẹ́nì làwọn ṣùgbọ́n tó jẹ́ pé tá a bá ń bá wọn wí wọn ò lè gbà. Even when there are things to correct if you say anything they say why did he talk to me like that? That's negative. If it is like that I don't think I can remain a Christian again. I can't remain in the church again. If, eh, you know, you do this, it's not right. You do that, it's not right. They cannot stand. They are not looking at Christ, but it says, you consider him who endured such contradictions of sinners against himself. yẹ ayé wọ́n ní a ó ti ń pọ̀ jù ẹ má ṣe rìn sí bí bá rìn sí bí ẹ ní ò da bá a tún ṣe ẹ tún bá wa wí mi ò rò pé mo lè farada mọ́ bẹ́ẹ̀ ni rò pé mo lè dùn ní ẹkùn yìí o ó wá ní sáàrò ti ẹni tí ó farada irú ìsọ̀rọ̀ òdì yìí láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́sẹ̀ sí ara wọn. Why are we considering Christ who endured such contradiction of sinners against himself? Èsè tí a ṣe ń gba ti Kristi ẹni tí ó farada ìsọ̀rọ̀ òdì báyìí láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́sẹ̀ sí ara wọn. In verse three, lest ye be wearied and faint in your mind. Ní ẹsẹ̀ kẹta yìí kan náà kí ẹ má bàa rẹ̀wẹ̀sì ní ọkàn yín. Every time that somebody find faults with you, consider Christ. Nígbà kí ìgbà tẹ́nìkan bá tọ́ka àléébù sí ọ, máa rò ti Kristi. Every time they criticize you, consider Christ. Nígbà kí ìgb every time they say something negative about you don't think about what they said consider christ. every time somebody told a lie against you consider christ. whatever they say that the flesh will react to whatever they say that pride within will react to consider christ. nǹkan tó jẹ́ pé ó le koko fẹ́ràn ara láti gbà tó jẹ́ pé ìgbéraga yóò sọkú lẹ́nu ọkàn má ṣe ro eléyìí máa ro Kristi. maybe somebody even says you are not born again. bóyá nìkan ti ẹ̀wà síwájú olóòdà tó bí. and that pains you to your very heart to the very marrow. eléyìí ó dùn ẹ́ dénú ọ̀rá inú egungun náà. and then you say if they are talking like that and they are even publicly saying now that I'm not even born again what am I doing here in this place. nígbà tí wọ́n bá wá sọ bẹ́ẹ̀ tó ní àti ah, bá tún lè sọ ọdún nǹkan tó tó báyìí sí mi nírú ẹkùn kí ni mo wá ń wá láàrin wọn. in John chapter nine. nínú Jòhánù orí kẹsàn-án. from verse twenty-four. láti ẹsẹ̀ ìkẹrìnlélógún. John chapter nine verse twenty-four. Jòhánù orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹrìnlélógún. Then again called they the man that was blind and they said give God the praise we know that this man is a sinner. nítorí náà wọ́n pe ọkùnrin afọ́jú náà lẹ́ẹ̀kejì wọ́n wí fún un pé fi ògo fún ọlọ́run àwa mọ̀ pé ẹlẹ́sẹ̀ ni ọkùnrin yìí they were talking about Christ they say you blind man we thank God your eyes are opened God can work with anybody anytime you just give glory to God this Jesus that uh, you said open your eyes we know him better than you know him we know him to be a sinner. wọ́n pe ọkùnrin afọ́jú yìí wọ́n ní òótọ́ la rí ẹ ti là báyìí ó sì yẹ ká bọ́ ọdúpẹ́ lọ́ ọlọ́run kí wọn náà máa yọ̀ ọlọ́run kú lè gbẹnu ẹnikẹ́ni ó lè lu ẹnikẹ́ni ọkùnrin tó lò fún lójú yẹn ìwọ ọmọ dáadáa àwa mọ̀ ẹlẹ́sẹ̀ ni. If they call Jesus Christ the perfect son of God, the sinless son of God, the holy son of God, the spotless son of God, if they call him sinner, how about you? If somebody says you are not born again and then you want to backslide because of that, consider Jesus. Tó bá jẹ́ wọ́n pe Jésù Kristì, ẹni tó jẹ́ pé òun ni ọmọ Ọlọ́run pípé, òun ni ọmọ Ọlọ́run mímọ́. òun ni ọmọ ọlọ́run tí kò ní ẹ̀ṣẹ̀ kankan nínú tó bá jẹ́ pé wọ́n lè máa pe jésù ní ẹlẹ́ṣẹ̀ nítorí náà tí ẹnikẹ́ni bá pè ọ́ lórúkọ kórúkọ tó wá fẹ́ torí ìyẹn kó nú ìjọba ọlọ́run gba ti jésù rò. in matthew chapter ten. nu matthew orí kẹwàá. verse twenty-four verse twenty-five. ẹsẹ̀ ìkẹrìnlélógún àti ìkarùndínlọ́gbọ̀n. the disciple is not above his master nor the servant above his lord. ọmọ ẹ̀yìn kì í ju olùkọ́ rẹ̀ lọ Bẹ́ẹ̀ ọmọ ọ̀dọ̀ ẹni kì í ju olúwa rẹ̀ lọ. It is enough for the disciple that he be as his master and the servant eh, as his lord. If they have called the master of the house Beelzebub, how much more shall they call them of his household? Ó tó fún ọmọ ẹ̀yìn kí ó dàbí olùkọ́ rẹ̀ àti ọmọ ọ̀dọ̀ kí ó dàbí olúwa rẹ̀ bí wọ́n bá pe baálé ilé ní Beelzebubu mélòó mélòó ni àwọn ará ilé rẹ̀. The Lord is telling us to endure whatever names they are calling us. Whatever lies they are telling against us. And uh, sometimes uh, somebody will talk to you about another Christian. Unfortunately, so the Christians of nowadays. Whatever people tell you outside, especially the backsliders, who you know that these are backsliders, they are not standing in the Lord, they tell you something about another believer you know in the church that by the grace of God is standing. The Christianity of today, we believe those backsliders outside talking about members of the church. Be very careful. tí àwa pàápàá tí a mọ̀ pé lẹ́yìn sẹ́yìn ni irú ohun tí ó wà gbé ìròyìn arákùnrin tí a mọ̀ pé nípa orí ọ̀fẹ́ ọlọ́run nínú ìjọ ó ń dúró orí ọ̀fẹ́ ọlọ́run sì ń farahàn nínú ayé rẹ̀ àwa wa máa ń gba ọ̀rọ̀ apadà sẹ́yìn gbọ́jú arákùnrin wa tó ń dúró ní olúwa lọ ẹ jẹ́ whatever people say against you if you are looking unto the lord you will not faint. ohunkóhun tí àwọn èèyàn lè sọ lòdì sí ọ tó bá tẹ̀síwájú láti máa wo olúwa ò ní ṣubú. in second corinthians chapter four verse sixteen. kọ́rìntì kejì orí kẹrin ẹsẹ̀ ìkẹrìndínlógún. for which cause we faint not, for though our outward man perish, yet the inward man is renewed day by day. Nítorí èyí ni àárẹ̀ kò ṣe mú wa, ṣùgbọ́n bí ọkùnrin tí òde wa bá parun, síbẹ̀ ọkùnrin tí inú wa ń di tuntun lójoojúmọ́. Satan your enemy is trying to use those people to discourage you. Sátánì ọ̀tá rẹ̀ ó ń lo àwọn èèyàn láti mú sùúrù rẹ tán ni. When you hear what they are saying about you, when you hear what they are thinking about you, he wants you to be so discouraged. and so to be so disheartened that you will say, well, if that's the way they are talking about me, why am I doing my best? Why am I still running the race? That's what the devil wants you to do. He wants you to give up. àti àwọn ọ̀rọ̀ àléébù tí wọ́n ń sọ nípa rẹ sátánì fẹ́ lo eléyìí láti mú sùúrù rẹ tán kó máa pẹ́ tó bá jẹ́ pé báyìí ni wọ́n sọ nípa mi kí ni mo tún wá nínú ìjọba ọlọ́run kí ni mo tiẹ̀ ṣe láàrin wọn sátánì fẹ́ lo eléyìí kó má bàa parí eré ìje rẹ ni. But Paul the apostle tells us.